we are calling upon you people, home and abroad, those of you in diaspora, and those of you, call yourself together and support that woman. Support that woman and don't allow this fumi of a woman. Woman is heard that, you know, because I heard the voice note of the wife crying out that they should help her warn this fumi to stop coming with all kinds of medicine àbí drink and different things for her husband to be drinking meanwhile they said that the Fumi is just using style she's lobbying to be the deputy governor that's what I heard That's politically that is why she's lobbying and bringing all kinds of things for the man to be drinking. But the wife is not telling us in that manner. The wife is saying that she's another Mercy Aigbe in the process gbà wá o ẹ̀yin Ondo people Akérédolú ò gbọ́dọ̀ kú o Akérédolú ò gbọ́dọ̀ kú o that man has been doing very well for you people because I thought to myself I say ah just Father Lord this thing I'm about to say ọlọ́run má bí mi o má fi bí mi o it's just how I feel as a human being ọlọ́run á dẹ̀ máa ṣọ́ gbogbo wa. You know when they just announced to us suddenly that um, uh, late Ambassador uh, Demola Seriki died, the same way his thoughts his thoughts just flew through my you know i just had that memory like ah this guy is apc active member sometime last year why is he not functioning do you get it I, I, I thought of it. It came, it just flashed. But because, you know, I don't know him, you understand, more than on um, as you all know him. I was saying that when you see likes of um um uh, active members, you, you know, you will you will you will see people active in APC. You will know if you know this man called uh, Demola Seriki, you will know he's so active in APC. In fact, his right hand party to Buhari ni o, eh, all those people is their man. He, he wasn't active, only for us to hear that Oti Oku. And I learned, you know, his family came on board to tell us that he had cancer. You people should go and help Akere Dolu. What I saw shared on the media about him and what I heard shared on the media that the wife is saying about this Fumi. is alarming. You people should put your English or you both and so your jọ ẹ bá wa your professor everything eh, certificate ẹ wake up and go and help that man. Akeredolu must not die. Raise up your voice in one accord. Pray. At least that is the minimum you people can do for him. Don't act as if it is not relevant. Don't act as if it is not relevant. It is relevant. ẹ ṣe nọ́mà o ẹ ṣe nọ́mà o Akérédolú ò gbọ́dọ̀ kú o I'm not related to him but I know he's doing well. Out, she's she's going through a lot. For her to speak out, I believe people have not heard the voice note she did, warning that woman to stay off her home àwọn àwọn Messi tún ti dé o wo tún ti gbéra wo gbéra gbéra go to Aguerelu's house wọ́n ní wo ti gbé omi wo gbé omi lọ wo gbé omi lọ sọ́dọ̀ Akérédolú o ẹ má sùn ẹ má sùn ẹ̀yin ọmọ Ondo o kí ló ń ṣe yín gangan o ẹ stand up and do something ẹ dìde ẹ gbéra o òyìnbó kọ́ ni wọ́n fi ń ṣe ilé ayé ẹ pààkì òyìnbó in one place save your governor by praying to God ẹ fohùn kan sọ̀rọ̀ if you pray then those mercy mercy people go come out o oh, by the grace of God and if God says pé bóun bá àwọn ṣe fẹ́ kí wọ́n rìnrìn àjò wọn at least ẹ máa mọ̀ pé try una yẹ don't be looking o oh, kẹgbẹ́ra gbéragbéra gidi ni ẹ̀yin ọmọ Ondo ẹ gbéra o ẹ gbéra gidi I know why I'm coming out to say to you people o gbéragbéra fast that woman wọ́n fi àjẹ́ níbẹ̀ yẹn fún mi wọ́n wọ́n ní woman kan fún mi and the girl the woman said that nǹkan tó wá ń fún ọkọ òun and the husband's um, health is deteriorating The husband said he's deteriorating. She said that the woman brings something and says it's from church and be giving the husband. And you can see she's powerless. For that woman to be able to have access to her husband and be giving her husband something, you understand? Is she's powerless. Ẹ dìde o, àti pariwo o, ẹ má jẹ́ ká gbọ́ àní Ah, we won't hear bad stuff about your governor. Koda Omo, that man is young. That man looks like someone that will be in his 60s. He's young, oh. It is young, oh. Ondo people. Egbera, Egbera, Keshe, normal, oh. ẹ má sùn ẹ má sùn ẹ má nà gẹ̀rẹ́ wo fi ń ṣe o be grandma all the time grandma, grandma. grammar yìí ti pọ̀ jù wẹ́n gbàgbé grammar o grammar ò ṣe o àdúrà ló lè ṣe léyìí àtọlọ́run kọ́lọ́run fún yín ṣe ni o àgbòrò ayọ̀ o ìyẹn ti lọ bẹ́ẹ̀ I wish I can say more Ondo and Ekiti people fight for stubbornness and education uh, I know ni I just say make I tell them because I know them they fit come dey say eh, yeah, you know as the lady not come call for mondona i don't know maybe that one will even be one of the thing where we say they not even go hear am so me as yoruba person i say make i help her talk her out so that ondo people will hear and go and do the needful they should help their pre their governor help governor you ah àní ah o your governor looks very sick o. Mm. Mm ṣáṣá Fayose when he was there wó bírèkì ọrùn Fayose bó ṣe gbé pop sanrú rẹ̀ hey, eh, ah, my neck yo. gbogbo ẹ̀ i don't understand o ẹ lọ ẹ fura o ẹ fura o. Mm, mm, mm, mm. it is well. Now, that is that for Akeredolu. I'll go back to the one that I want to talk about. Hmm. Yesterday, when we were talking about Alima, you know, they came to tell us on, whilst we were on chat that it has happened again, that this lover is back on board. And that they have brought her back because it was one boy like that. Say Samuni woke wo boy no, just one guy ṣàbí mi jẹ́ rántí orúkọ ẹ̀ mọ̀. He's the one that did the first interview and there was so much hiccups. It was not straight. We couldn't hear. Everything was just tacky. So this lover decided to go and come back. I think this lover is the one that organized the interview, but wanted it live interview and brought that guy on board. But the guy, the guy was even scared. It was as if only Apostle, only he, he was so scared. I, I think he didn't have enough. Now, guys, when I went into that that chat and um, I saw what was happening yesterday. In fact, I I listened to the whole conversation. The moment I got into that, his name is Sheun. Thank you so much, Iyabo. Iya Jebu of France. Hey, yeah, what a beautiful name. God bless you. You know. My people, now the video night on a new watch really so. On a see what you for inside the video all right my people i would like to end the video for you make una let me know wetin una take for the comment section and if una never subscribe make una subscribe so that una no miss any little gist way i dey upload una bye bye till i come una wey next time bye guys catch my next video bye guys.